gẹ́gẹ́ bí bàbá wa agbájélọlá ṣe sọ nínú live play wọn kan pé ọmọ olúyọ̀lé wọn ò fẹjọ́ kan sùn yín o bẹ́ẹ̀ náà làwa náà la ṣe fẹ́ fi ẹjọ́ àwọn èèyàn ọ̀tá ọlọ́run amúniṣẹ́ lọ́run àwọn èèyàn ìṣù lóríṣiríṣi tí wọ́n pera wọn ní fans club bàbá wa general kọ́láwọlé àyìnlá kọ̀lẹ́ńtì gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ńgbà tó Gbájúlọlá wà láyé bàbá ìgbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ra gidigidi gan òun ló jẹ́ kí gbogbo nǹkan tó rí lónìí yìí kó dàbí ẹni pé òun yẹ lójú ayé ẹ̀ because ó rí ìwọ̀sí ó rí ìdọ̀tí ó ti mọ̀ wípé òun ò lè kọ́ ńgbà yẹn ṣùgbọ́n wò wọ́n ràn pé tó bá dọjọ́ ọ̀la nígbà tóun ò bá sí ń bẹ̀ mọ́ àwọn tó máa máa kọ̀ fún òun àwọn tóun á fiṣẹ́ lé lọ́wọ́ tó já wọn fáǹsì òun káàkiri gbogbo àgbáláyé tí wọ́n dẹ̀ mọ òtítọ́ ọ̀rọ̀ wọn á kọ́ bá wò dáadáa gbogbo àwa tá a jẹ́ fáǹsì ààrẹ Dr. Síkírù Àyìndé ọlá ń bí wọn nínú agbájé lọlá balógun bàrúsátì mo fẹ́ lè sọ wípé àwa la ní ìkójánu àbáwọn ṣe máa ń sọ jù bẹ́ẹ̀ ni àdẹ̀má ní ayọ̀ ọkàn kò sí ni tí ẹ bá kírètì pláfọ́ọ̀mù kan lẹ́sìn yìí fún olórin kan tí wọ́n bá sọ pé olórin yẹn èrè ló jẹ́ nínú gbogbo olórin kọ́ tiẹ̀ wá tiẹ̀ fi barista gan sí ìgbẹ̀yìn pé báyìí ló ṣe jẹ́ bí ò sọ lórí àwọn tó bá jẹ́ bí àwọn tó bá jẹ́ bí bloggers i'm talking about for example nsìn lórí péèjì general kọ́láwọlé àyìnlá tí wọ́n bá sọ wípé bàbá yìí òun ni olórí fún gbogbo olórí pátápátá all over the world ṣàṣà lẹ máa rí nínú àwọn fáǹsì Barrister tó máa máa lọ constitute nuisance lórí péjì irú àwọn ẹni bẹ́ẹ̀ especially tí wọ́n bá tiẹ̀ ti wọ́n tiẹ̀ kọkọ̀ ní tí àyìnlá nǹkan tó wù wọ́n òun ni wọ́n fi bàbá ìwé ṣùgbọ́n wọ́n ní bẹ́ẹ̀ tó bá ń parọ́ fún òbámọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́kàn ara ẹ̀ èmi ò tí ì rí ọkọ jẹ́ pé fíù o ni mo rí nínú àwọn fáǹsì agbájẹlọlá bàrúsátì tá a lọ sórí péèjì bẹ́ẹ̀ tá a lọ máa ṣépè fún bàbá wa general kọ́láwọlé àyìnlá mi ò tí ì rò pé mo rí even tán bá tiẹ̀ máa engage wọn pẹ̀lú argument with decorum òun ni wọn ò ní sọ pé ẹ kinní kan bàbá kọ̀lìntì ó ṣe kí lórúkọ ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé ṣépè lórí péèjì ẹ̀ mi ò rò pé because ẹni táwa ń tẹ̀lé tá a dẹ̀ ń gbọ́ orin ẹ̀ èèyàn á rí wípé ó fi kọ́ wa dáadáa pé ká mọ kẹ́rú ó mọra ẹ̀ lẹ́rú kí wọ́n fà kó dẹ̀ mọra ẹ̀ ní ìwọ̀fà kò possible but why must it pé anything lórí péèjì barista kankan bó bá wù mí tó bá wù ẹni fans kankan ó lè ní Barrister ní the greatest musician ní gbogbo àgbáláyé àti ẹ̀ lè sọ pé ó ti ẹ̀ kọrin ju Fàsásí àti Muyideen lọ báwa ṣe ń gbé nǹkan wa lárugẹ nìyẹn tó bá wù mí tàbí tó bá wù ẹni fans kankan a lè sọ wípé Barrister ó wà greater ju ẹni president lọ ní gbogbo àgbáláyé bó ṣe wù wá làwa ṣe pé ẹni tó jẹ́ mẹ́ńtọ̀ tiwa táwa ń sẹlibrétì ni a lè fi wé nǹkan tó bá wù wá but kí ni ti yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fáǹsì ṣakabùlà yìí tẹ́ ẹ jẹ́ fáǹsì bàbá wa kọ́láwọlé kọ̀lìntì kí ni ti yín láti máa wá sórí péèjì wa wá máa tákù wa ní gbogbo ìgbà máa ṣépè fún barista pé ó ipọ́ta yín ráre kú ni láì ọ̀tá barista is that the way to celebrate ẹ tẹ bá sọ wípé ẹgbẹ́ dání tẹ bá sọ pé nífẹ̀ẹ́ bàbá wa Kollity Àyìnlá ìjọ wo lẹ ti ṣe bẹ́ẹ̀dè fún bàbá yìí lójú ayé ẹ̀ rí Ramadan ló lọ yìí ẹ pera yín jọ sí alágbàdo kẹ́ ẹ pé àwọn àáfàá kán bá yín rọ̀dù àdúrà lé lé gbogbo yín lórí pé wọ́n bá tó kù fún yín yìí pé kọ́lọ́hún kó tiẹ̀ gbàkóso nílé ayé yín ẹ máa máa wá sórí péèjì barista máa wá sọ ọ̀rọ̀ kògbákùgbé ẹ dẹ̀ expect pé ká dákẹ́ even tó bá tiẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ pé olùdásílẹ̀ fújì má dá wọn lóun má ṣe kínní ọ̀pọ̀lọpọ̀ gba láti blọ́ọ̀kì àwọn ẹni èṣù yìí tó jẹ́ pé wọ́n á tún lọ open another account láti lè máa takù ẹ lè rí fáǹsì Barrister kankan kó lọ sórí péjì K1 the ultimate kó lọ máa bú K1 bẹ́ẹ̀ ẹ lè rí wa ká lọ sórí péjì Saheed Òṣùpá oníkálukú mọ ibi tó ti ń pọ́n olórin tó nílé tá a bá gbé fídíò Barrister kan sórí péjì tàbí tá a bá gbé àwọn èèyàn tí bàbá wo ṣe ẹ̀fà bá sọ̀rọ̀ dáadáa nípa Barrister á bẹ̀rẹ̀ sí ní run yín nú ẹ máa máa gbé Barrister ṣépè tí bàbá wa Mọ̀nsọ́ olóríire tó bá ń sọ̀rọ̀ oríire pa Barrister inú a máa bí yín ẹ máa máa gbé bàbá yín ṣépè láì ṣe pé bóyá Barrister lẹ́ ń gbé ṣépè káwọn èèyàn ṣáà máa sọ nǹkan tó jẹ́ pé ó dùn mọ́ wọn nú tàbí tí Barrister ti ṣe nígbésí ayé wọn ẹ́díkì ní fún yín bẹ́ẹ̀ ẹni tẹ́yìí dẹ̀ pé mẹ́ńtọ̀ yín ẹ̀yin náà lè jáde nàún fídíò tí mẹ́ńtọ́ yín bá ti ṣàdúrà fún lórí kankan ẹ gbé jáde kẹ́yìn náà post ẹ̀ káwọn èèyàn rí fídíò yín tí gbogbo àwọn tá a ṣà ń sọ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa bàbá wa smoton ọmọ Kwara State ni wọ́n tá a ń sọ̀rọ̀ nípa bàbá wa Yunusa Habib ọmọ Kwara State ni wọ́n mẹ́ńtọ̀ tí yín náà ọmọ Kwara ni wọ́n wọ́n bá ń gbé nǹkan kankan pa Tẹjúmọ́lá ẹ̀yin náà ibi tó bá ti rí bẹ́ẹ̀ ẹgbẹ́ jáde pé à ìgbà kan wà o tí mẹ́ńtọ̀ yín náà tó kì í tẹ́jú mọ́lá èèyàn kókò ní bá yín dá sí i bẹ́ẹ̀ ṣe lè celebrate mẹ́ńtọ̀ yín lẹ́ ń celebrate wọn nìyẹn kì í ṣe pé máa máa wá sórí péèjì olùdásílẹ̀ fújì tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé gbogbo ìgbà tẹ́ bá ti sọ̀rọ̀ barista láì dáa níta gbangba gan láì tiẹ̀ tí wá sórí péèjì wa igan sef òbí ìgbà tẹ́ kàn wá lójú ewo ni talkless of pé ẹ tún wá ní guts ẹ máa máa wá sí orí péèjì olùdásílẹ̀ fújì láti máa wá ṣépè fún bàbá yín láì ṣe barista. ẹ̀yin náà rí pé nǹkan tó jẹ́ kó lágbára ni àwọn èèyàn sọ wípé ẹ jẹ́ ká blọ́ọ̀kì wọn a lè máa blọ́ọ̀kì wọn wọ́n á tún lọ open account míì I don't understand Ah, àwa sórí péjì yín láti wá constitute nuisance báwo lè ṣe máa máa wá sórí anything barista pages láti máa wá tún ní gut láti máa wá ṣépè fáwọn bàbá bàbá ńlá yín láì ṣe barrister wèrè kan sọ wípé tí ó bá kí ń ṣèjọba tó gba òkú bàbá òun wá láti London òkú bàbá òun ò bá jẹrà sí London ni láì ṣòkú barrister gbogbo ìgbà tẹ́ bá dẹ̀ ń sọ báyìí nìkan tó bá ń pèrè ajá ẹ má máa fi etí bàbá wa Kollington Àyìnlá ìwọ̀nba tó tún kù tí bàbá yìí á lò ẹ jẹ́ kí wọ́n lò in peace ẹ má máa fi etí bàbá yìí gbọ́ ọ̀rọ̀ torí gbogbo nǹkan táwọn náà ṣe ń gbà tí ẹ̀gbọ́n wọn tó ń jẹ́ Dr. Sikiru Ayinde Barrister wà láyé òun ló ń jóun àwọn náà dẹ̀ ti regret ẹ̀ pé ìgbà ìmọ̀ ni ẹ̀gbọ́n àwọn ni Barrister jẹ́ ọ̀gá àwọn dẹ̀ ló tún jẹ́ nínú iṣẹ́ fújì lóòótọ́ àwọn làwọn mú wọṣẹ́ ogun ọ̀gá àwọn ló tún jẹ́ nínú iṣẹ́ ogun because a lè fi sàjí tó jẹ́ kó gbébọn ká fi wé kọ́pùrà tó jẹ́ pé lù làwọn lù bàbá yìí dẹ̀ gbà kámú pé ìgbà ìmọ̀ nígbà tí Barrister wà láyé àwọn ti realize ẹ̀ kí lẹ tún fẹ́ pé Barrister ti ṣe àwo dáadáa nígbà tí ó ti ṣàwo tí ì tiẹ̀ ṣe kan tí ì ṣe méjì tí ì ṣe mẹ́ta ẹ lè fi sixties ẹ tó ní last bob gan-an fi wé seventies bàbá yìí sọ because àwọn náà ti mọ̀ pé bó pẹ́ bóyá báwọn bá lọ́jọ́ kan káwọn lè bá a rí ojúrere ọlọ́run wọ́n ti sọ gbogbo nǹkan tó wà níbẹ̀ ṣùgbọ́n èyí tẹ́ ẹ jẹ́ ṣakabùlà fáǹsì yìí ẹ̀yin lẹ́ṣà ń gbìjà bàbá yìí ìgbàtẹ́gbọ̀n wọn tó ń jẹ́ Síkírù Àyìndé ti lọ bàbá wa kọ̀lítì náà ti gbà fọ́lọ́run pé à gbogbo nǹkan táwọn ṣe sí ẹ̀gbọ́n àwọn nígbà tó wà láyé ìgbà ìmọ̀ ni kí wá ni ti yín tẹ́ẹ̀kan máa máa gbégbékúgbé wá tẹ máa máa wá sórí péèjì wa lóríṣiríṣi lójoojúmọ́ àti ẹ̀tún níbà yín wí tá a bá gbébi tí àwọn olórin kan tí wọ́n ti sọ̀rọ̀ Barrister rí dáadáa ẹ máa máa tara nínú á máa bí yín lẹ́ máa máa bínú ẹ tó bá dẹ̀ wo píkṣọ̀ gbogbo yín ẹ jẹun kánú elébi ló pọ̀ nínú gbogbo yín ìmí inú yín báyìí orí báyìí etí ló máa fi dáfìlà dúró ìmí inú yín báyìí eyín ẹ̀ báyìí ṣáàmùgà ni ìmí báyìí ó ṣojú funfun níbi nànáàmù rè adẹ̀wí fún yín tó a tún máa máa mẹ́sẹ̀jì pé ẹjọ́ ẹ ní gọ́ọ̀tì láti máa inbox wa pẹ̀lú oríṣiríṣi èpè ẹ dẹ̀ sọ wípé ká máa dákẹ́ ká máa wòran Arówólò Rasaq àti blọ́ọ̀kì blọ́ọ̀kì blọ́ọ̀kì blọ́ọ̀kì wọ́n lọ open another account ní fake account torí ẹ̀ wọ́n ti tán wa ní sùúrù lóríṣiríṣi ẹ̀dẹ́ ń sọ̀pọ́tì wọ́n ti jáde láìmọye ìgbà gbígbà ìmọ̀ ni barista ló ní fún díẹ̀ nínú ọjọ́ orí kì í ṣọdún márùn-ún ló fi ju àwọn lọ́mọ́ kì í ṣe gbé àwọn kódà ẹni tó jẹ́ bíi ẹni tí wọ́n bí lé bàbá rí mi sá àrẹ̀mú nurudini tí wọ́n bí lé barista bàbá yìí náà sọ náà pé kì í ṣẹgbẹ́ òun ṣùgbọ́n gbà tí barista wà láyé àwọn kan ń rò pé agungun òwò ni bìkọ́ tí ò bá kọ ni àwọn náà lè rí nǹkan kọ bàbá yìí ti túbá wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n èyí náà lè máa máa lọ mú oríṣiríṣi wàhálà lè máa máa mú wá bá wa lórí pílàfọ́ọ̀mù anything barista ẹgbẹ́ bí wọ́n kán lọ́jọ́ tí wọ́n ti bọ́ ọmọ màálù lágbo ìgbà tí Barrister wà láyé níbi tó nífẹ̀ẹ́ mẹ́tọ̀ yín dé tó nífẹ̀ẹ́ mẹ́tọ̀ yín dé bàbá yìí di pàṣẹ fáwọn sàwábà ni pé sàtàwọ́bà sàtàwọ́bà mo mọ ipò ojú kọ́lé ti lọ ṣùgbọ́n gbogbo jọ́ ti báwọ̀ láyé ti báwọ̀ láyé má ẹ̀fà ìyájú sí ó mọ̀ pé láti ilẹ̀ ni mo ti mú nǹkan mi bọ̀ torí barista nírú àwọn bàbá wa sàábà gan ni wọ́n ṣe ń fún bàbá wa kọ̀lẹ́ntì lọ́wọ́ torí sàábà gan ìṣẹ́gbẹ́ wọn kí wá ní tí tẹ̀kàn máa lọ mú oríṣiríṣi problem problem problem problem problem tẹ máa máa mú wá sórí platform olùdásílẹ̀ fújì ẹ̀rẹ̀ rò pé a máa dákẹ́ tó bá sọ ká dákẹ́ fún yín àti dákẹ́ jù enough ẹ má jẹ́ ká sọ ọ̀rọ̀ tó jẹ́ pé kò bá kùn gbé torí tẹ bá ń gbé wá ó máa máa ta bá bàbá wa bàbá náà dẹ̀ nìyí ìjẹ́jẹ́ wọn ni wọ́n ń ṣe o tọ́nà àwọn náà ń wòó pé tátùbọ̀tún àwọn bá lè rí bí ẹ̀gbọ́n àwọn tó jẹ́ ààrẹ Dr. Sikiru Ayinde Barrister Fuji creator inú àwọn á máa dùn àdúrà tí bàbá yìí gbà lójoojúmọ́ ni pé gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ti ṣẹ̀ sẹ́gbọ́n àwọn barista kí ọlọ́run ọba kó forí ẹ̀ jìn àwọn kọ́wọn náà káwọn náà ní díẹ̀ báwọn ò bá tiẹ̀ lè ní eighty percent inú àtúbọ̀tán tọ́lọ́run fún barista kọ́lọ́n tiẹ̀ jogún fifty fáwọn náà lọ́dọ̀ ọlọ́run tàdé ń bá wọn gbàdúrà ní gbogbo ìgbà wáyé tẹ́ ṣe máa máa fẹ́ bíríǹgì ẹ̀gbọ́n mẹ́ńtọ̀ yín dáhùn tó ń jẹ́ barista ẹ mọ̀ pé tẹ bá ń bíríǹgì ẹ̀gbọ́n wọn dẹ́ ẹ̀gbọ́n mẹ́ńtọ̀ yín tó ń jẹ́ barista mẹ́ńtọ̀ yín lẹ̀ ń bring down yẹn náà bíkọ́ gbogbo nǹkan tí wọ́n fi ń júyàn lọ ó ní bàbá wa kọ̀lẹ́tì mọ̀ wípé ẹ̀gbọ́n àwọn tó jẹ́ barista fi ju àwọn lọ. a ti wí fún yín tó o adẹ̀ ti kìlọ̀ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ gbogbo àwọn èèyàn náà mọ̀ wípé ojúmọ́ tó yónú tẹ́ bá dẹ̀ wo jura wọn lọ tó bá fẹ́ advice àwọn èèyàn pẹ̀lú làákàyè pẹ̀lú làákàyè wọ́n á play oní barista ṣùgbọ́n tó bá fẹ́ búyàn náà tẹ́ bá fẹ́ celebrate mentor yín náà gbogbo àwọn orin èébú nínú àwọn orin wọn náà lẹ máa ń wú jáde àwọn orin èébú nínú àwọn orin bàbá wa Kọ̀líńtì Àyìnlá òun náà lè máa ń mú jáde láti fi lè takú ẹ̀gbọ́n wọn tó ń jẹ́ Síkírù Àyìndé how long are we going to continue this way bẹ́ẹ̀ ni Bọ́lájòkó Ahmed Mobọ́lájí anything barista báyìí ó máa ń bí wọn nú ni ó máa ń bí wọn nínú ni. Ó bàbá yìí náà dẹ̀ sọ gbogbo nǹkan tó fi jùyàn lọ òun ló ti sọ nínú orin ẹ̀ a máa play ẹ̀ fún yín sìn tó ẹ pé yẹn ló tún máa ta yín lára bàbá yìí ti sọ nígbà tó wà láyé ó dẹ̀ ti put record straight ẹ jẹ́ ká gbọ́. olè ayé kò jẹ́ nǹkan kan rárá lójú mi o kò tún gbéra ẹ̀ ga ó lòun wọlé ayé. Abiola Ige bẹ́ẹ̀ ni o àwọn mad fans. wa kò fàjà lọ agbájé lọ láti mọ̀ wípé gbogbo nǹkan báyìí máa máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú òun ó ti ṣe oríṣiríṣi sílẹ̀ fún wa tá àti ẹ̀ ní làágùn jù láti lè máa tírìtì madness àwọn fáǹsì tó bá jẹ́ ṣakabula bàbá wa ti ṣe oríṣiríṣi sílẹ̀ fún wa láti máa mú akàn máa máa mú ni ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn ni torí ẹ̀ la fi máa ń sọ fún yín pé agbájélọlá ò rí rẹ̀ nígbà tó wà láyé even nígbà tí wọ́n wà láyé àbúrò wọn tó tún jẹ́ pé eh, ẹni tí wọ́n nífẹ̀ẹ́ jù nínú olórin àbúrò wọn pàtàkì pàtàkì bàbá wa general kọ́láwọlé àyìnlá kọ̀lẹ́ntì bàbá yìí máa ń sọ nígbà tágbájé lọ́lá lọ tán wọ́n ní ìgbà ìmọ̀ òun ni pé gbogbo nǹkan pátápátá òun ni ẹ̀gbọ́n àwọn ló fi nífẹ̀ẹ́ àwọn ńgbà tó wà láyé pé gbogbo nǹkan pátápátá òun ni ẹ̀gbọ́n àwọn ló fi bá wọn lò ṣùgbọ́n orogún òwò òun ni nígbà náà wọ́n ní ṣe nípa ti làákàì ni àwọn fẹ́ sọ ni tí ẹ̀gbọ́n àwọn agbájẹ́lọ́lá bàrísátì tí kò fi ju àwọn lọ àbí orin ni àwọn fẹ́ sọ ni tí ẹ̀gbọ́n àwọn agbájẹ́lọ́lá bàrísátì tí kò fi ju àwọn lọ ṣe nípa pé ká mọ̀yàn òun làwọn fẹ́ sọ ni nípa pé ká lè bá ọlọ́run sọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run jogún fún ẹ̀gbọ́n àwọn tó ń jẹ́ agbájélọlá bàrúsátì pé gbogbo nǹkan táwọn dẹ̀ ń ṣe ń gbà náà pé orogún òwò ni tí everybody náà dẹ̀ understand pé àti jẹ àti mu òun ni tẹ́ bá ń sọ wípé gbogbo nǹkan kí ni nǹkan tá a tiẹ̀ fẹ́ fi barista compare tá a bá ń sọ wípé inú gbogbo lórin inú a máa bí yípa tó ń gbé barista ga ẹ̀yin èèyàn máa máa sọ wípé ká má sọ bẹ́ẹ̀ mọ́ níbo náà fẹ́ẹ́ fi àwọn bàbá wa Sànní Adé sí níbo wọ́n fẹ́ẹ́ fi bàbá wọn bàbá wọn Ọ̀bìà sí Agbájínlọ́lá fún wọn ní ọ̀wọ̀ wọn it is not about age it is not ṣùgbọ́n nǹkan tó lọ ń jogún fún Barrister ṣàṣà a sì ń sọ ẹ lè sọ pé kó ní gẹ́gbẹ̀gbẹ̀ pé kó gbẹ́tọ̀ fún ẹ̀mí torí ẹ̀ ló fi jẹ́ pé lè nísìn èèyàn mélòó lẹ́rí tó jogún jùjú music ẹ dárúkọ àwọn tó jẹ́ pé wọ́n sì ń kárí ẹ̀ lọ́dún gbogbo àwọn tó tiẹ̀ jẹ́ pé jùjú kí lórúkọ ẹ̀ gan àwọn one man band gan tiẹ̀ ti overtake ẹ̀ wọ́n ti sọ di another thing but when we are talking about olórin tó jẹ́ wípé ọlọ́run gba àdúrà ẹ̀ jù láyé tó ní àlùbáríkà jù tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọmọ lẹ́yìn ẹ̀ pátápátá ẹ máa bá wa press love and like ẹ máa bá wa press love and light ẹ má jẹ́ kí wọ́n rí wa flag down ẹ máa bá wa press love and light ẹ jọ kẹ́dẹ̀ máa ṣíà ṣíà ṣíà ṣíà ṣíà wọ́n ti fẹ́ máa flag wa down wọ́n ti fẹ́ máa flag wa down ẹ máa bá wa press love and light olórin ọ̀hún lẹ́ni tó ju agbájé lọ́lá lọ ẹ bá wa mú jáde kì í ṣe ti dáa nǹkan tá a mọ̀ ni tẹ bá wá sọ wípé kò rí bẹ́ẹ̀ evidence ní kẹ́yìn mú wá kí lọ́lọ́run fi gbàdúrà gbájé lọ látán ẹ̀yẹ wá wòye àwọn èèyàn tọ́lọ́run wá fún láti lè jogún fújì tọ́n bá sọ wípé nọmba one nínú ẹ tó kọ́kọ́ ró lé fújì nínú àwọn nǹkan tọ́lọ́run jogún fágbájé lọ́lá òun ni bàbá wa Kollington Àyìnlá jẹ́ táwọn náà dẹ̀ mọ̀ nínú fújì ni wọ́n ti jáde bàbá yìí náà sọ pé tí ò bá kí ń ṣe ti barista àwọn ò bá máa ṣí géètì iléeṣẹ́ mọ̀nàmọ́ná tó ń jẹ́ nepa ni ṣe mọ̀ pé gbogbo ìgbà yẹn àwọn tó bá ní tẹ́ndẹ́sì kí lorúkọ ẹ̀ tán bá kò lójó wọn á rẹ géètì wọn sí kí lorúkọ ẹ̀ but barista ló sọ àwọn di nǹkan táwọn dì í ẹ wá wo iye èèyàn lónìí tó ń fi fújì jẹun èèyàn mélòó ló ń fi jùjú jẹun tàbá wá ń sọ págbájé lọ́lá ju gbogbo wọn lọ ẹ máa máa bínú pé kò rí bẹ́ẹ̀ nǹkan tá à ń sọ àmọ́ ni even ẹjẹ́ ká tiẹ̀ tún gbé lọ tó dáwọn mẹ́wàá sọ pé ká má tiẹ̀ lọ síbi bẹ̀yẹn rárá bàbá wa Fẹlá Aníkúlápó Kútì the only thing tó fi ní ẹ̀jì over barista. Barista fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó fi ní ẹ̀jì over Fẹlá Aníkúlápó Kútì but the only thing tí Fẹlá ní tó jẹ́ pé ó fi ní ẹ̀jì lórí barista ni pé ó ń fi broken kọrin Ibo, ó gbọ́ nǹkan tí Fẹlá ń wí Haúsá ó gbọ́ nǹkan tí Fẹlá ń wí ṣùgbọ́n tá a bá yọ̀ yẹn kúrò wàláì gbọ̀nàgbọ̀nà lágbájé lọlá ṣúálò bàbá wa fẹlá nínú tálẹ́ǹtì ní ká sọ ni àbí nínú even when you are talking about current affairs barista báwọn ìjọba sọ̀rọ̀ ni bàbá fẹlá yàbò àwọn ìjọba ni ọ̀tọ̀ wà nù pé ká yàbò yàn tàbí ká bọ́mọ sọ̀rọ̀ yànjú ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ Barista yìí talent tó lọ́wọ́ bá jogún fún un kì í ṣẹgbẹ́ bàbá wa ní Kúlákó tabakan yọ broken àti English tí bàbá wa Fẹlá tó fi kọrin fún gbogbo àgbálá ayé àwọn òyìnbó lọ ṣe research lórí Barrister despite fact pé kò tiẹ̀ tún fi English kọrin wọ́n ní kí wọ́n lọ gbé wá fáwọn pé tó lè promote Disney World báyẹn ẹ wá wo tí Barrister bá wá ń fi ìjọ tọmọ yíbò bá gbọ́ nǹkan tí Barrister ń kọ ìjọ náà ni ó máa wò báyìí pé ah àṣẹ na we dey over hype Fẹlá Aníkúlápó Kútì over Barrister àṣẹ with dey over hype kéèyàn tó lè kọrin lọ gbọ́nrọ́gbọ́n ẹ jẹ́ ká jọ analyse ẹ kí Barrister tó lè kọrin lọ fún bíi ten fifteen minutes tẹ́lẹ́gbẹ́ ò ní gbé tí ò dẹ̀ ní fìkan pè kan tá lọ sórí kí agboolé kọ̀ọ̀kan tó fi yí wá ẹ̀yẹn wà wọ́n ní jùjú tí jùjú bá kọrin kan pé aláàjì máa wọlé máa rọra fifteen minutes without any backup ẹ ti mọ̀ pé irú ọpọlọ tọ́lọ̀ ń fún barista ó swallow tọ̀pọ̀lọpọ̀ olórin ẹ wá máa máa sọ pé ká máa sọ bẹ́ẹ̀ mọ́ a ti sọ pé tó bá jẹ́ kó fẹ́ rú yín lójú ẹ nìṣó lójú gbàgede kájọ lọ analyze ẹ̀ ìdí bá fi mọ̀ pé olórin ti yín ó ju agbájé lọ lálọ ẹmu wọ́n ti fẹ́ máa flag wa ẹjọ́ ẹ máa bá wa click love and light a ti sọ fún yín ẹ lọ mu jáde ìdí tẹ́ bá mọ̀ wípé olórin ti yín ó ju tọmọ agbájé lọ lálọ ẹ jẹ́ kájọ lọ sọ káwọn èèyàn kí wọ́n bá wa dá sí i ṣé nínú ká yin ọlọ́run pẹ̀lú orin la fẹ́ sọ ni. ẹ má bínú wọ́n try láti láti máa flag wa down ni ẹ má bá a click love and light ṣé inú ká yin ọlọ́run ọba òun ni ká sọ ni àbí nínú kíni ẹ má bínú à ń láti make every possible best pé wọn ò rí wa hang down ẹjọ́. Well, ta bá ń sọ wọ́n máa ní pé ká má sọ mọ́ ṣé a máa mọ òótọ́ àdí sọ òótọ́ ni a lè ṣe ká má sọ náà kí lèèyàn fẹ́ fi barista wé nínú olórin kí lèèyàn fẹ́ fi wé bàbá yóò ríra ẹ̀ nígbà tó wà láyé kò ríra ẹ̀ agbájélọlá òrí rẹ̀ nígbà tó wà láyé ṣùgbọ́n tá a bá ń sọ ẹ máa ma bínú lọ́tún lọ́sì ipe irọ́ ni o kò rí bẹ́ẹ̀ ẹ ti ń gbágbájélọlá ẹ ti ń gbé kinní tá a bá tiẹ̀ jẹ́ pàwọ́ tá a tiẹ̀ ń sọ ààrí ẹ wo iye èèyàn tó ti jáde ẹ wo iye èèyàn tí wọ́n ti ṣe interview fún káàkiri gbogbo àgbáláyé ẹjọ́ ṣé nǹkan tí wọ́n ń sọ nípa Barrister ṣó yàtọ̀ kò yàtọ̀ ìtẹ́yìn bá mọ̀ pé tẹ̀lé tẹ́ bá mọ̀ pé mẹ́ńtọ̀ ti yín òun ni kẹ́ ẹ mú jáde ẹ ṣokéèsì gbogbo iṣẹ́ ribiribiribiribiribi tí mẹ́ńtọ̀ yìí náà ti ṣe ẹ ṣokéèsì ẹ̀fà yé ẹ má máa wá sórí péèjì tiwa wá tákù wá pé àárín nǹkan tá à ń sọ sọ bọ́ lójú tiwa pẹ̀lú lójú gbogbo àwọn tó bá wà reasonable all over the world wọ́n mọ̀ yìí pé ṣàṣà ni olórin tá a lè fi wé ọmọ òde ṣìfáwù nínú gbogbo olórin tọ́nà ń jogún fún wa láfíríkà mi ò mojú tẹ̀yìn fi wò ó bọ̀t ojú táwa fi wò ó tá a dẹ̀ fi rí nìyẹn torí bá a gbọ́ orin míì a gbọ́ yékéyékéyékéyéké a dẹ̀ understand díẹ̀ a mọ ojú a mọ fàsáà. a mọ orin àkọ́fikọ́gbọ́n tó wà nínú orin agbọ́jùjú dáadáa agbọ́ afro dáadáa agbọ́ àpàlà agbọ́ àwúrèdè gbogbo àwọn olórin tí agbájélọlá dẹ̀dẹ̀ bá gbogbo wọn ló ti sọ àsọtẹ́lẹ̀ sílẹ̀ pé ẹni tó dé yìí òjò tó ń rọ̀ òjò tó ṣú tó fẹ́ rọ̀ yìí ẹ má jẹ́ ká bínú ẹ o torí tá a bá bínú ẹ náà ibi tó máa rọ̀ dé ó máa rọ̀ dé ẹni tó ń bọ̀ yìí pẹ̀lú nǹkan tọ́lọ̀ ń gbé fún láti gbé wálé ayé yìí kò sí gbogbo àwọn táwọn lè lè bá irú àwọn olórí bẹ́ẹ̀ ni ò bá agbájé lọ lájà wọ́n mú bí ọmọ ni òun náà dẹ̀ mú wọn bí bàbá torí gbogbo wọn náà ló ń bẹ lọ́n pé kọ́lọ́ ń fún àwọn ní ọmọ tó jẹ́ pé ògo ẹ̀ tún máa ju tàwọn lọ irú ẹ̀ ni bàbá wa haruna ìṣọ̀lá wọ́n mú agbájélọlá bí ọmọ agbájélọlá mú wọn bí bàbá ni despite fact wọ́n mọ̀ pé nǹkan tọ́lọ̀ wọn bá jogún fún ó ní agbára gidi gan bàbá wa yusuf ọlátúnjí bẹ́ẹ̀ náà ni bàbá wa ìkéda ìró bẹ́ẹ̀ náà ni gbogbo wọn pátápátá ẹ wo bàbá wa Ebenezer Obey kọ̀mándà táwọn náà tún jọ lórí jùjú wọ́n mọ̀ torí ẹ̀ ni wọ́n ṣe wá Barrister lọ gbogbo àwọn tó lọ ń bá dá mọ̀ nǹkan kankan tí ọlọ́run bá fún wọn ní ẹ má bínú wọ́n ti mú àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná ló ṣe mọ̀nàmọ́ná àwọn tọ́lọ́run ọba nínú àwọn bàbá bàbá tá à ń sọ yìí tọ́lọ́run ọba fún wọn ní nǹkan kankan wọ́n mọ̀ wà láìtàláì wọ́n mọ̀ wípé nǹkan tọ́lọ́run ọba tó jogún fún agbájé lọ́lá kò láfiwé kò ní àfiwé kankan àfi tá a bá kàn tọra wa jẹ lókù ẹ máa máa sọ ẹ ká máa sọ mọ́ ẹ máa máa ní pé ká máa wí mọ́ ẹ máa máa ní pé ká máa ṣe kí lórúkọ ẹ̀ báwo la ṣe ní máa sọ bàbá yìí gan òrí rẹ̀ nígbà tó wà láyé torí ẹ̀ ló ṣe máa ń fún gbogbo àwọn tá à ń sọ yìí á fún ọ lọ́wọ́ wọn ó fún bàbá wa Fẹlá Aníkúlápó ó fún lọ́wọ́ tiẹ̀ bó tiẹ̀ ṣe mọ̀ pé nǹkan tọ́lọ̀ wọn bá jogún fóun nínú ọpọlọ ó ju ti bàbá yìí lọ ó fáwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ó fún wọn lọ́wọ́ tiwọn àwọn bàbá tó dẹ̀ jẹ́ pé wọn ò bá jà àwọn tó jẹ́ wípé wọn ò gbà fọ́lọ́run lórí ọ̀rọ̀ máa gbájé lọ́lá àwọn lẹ́rí pé wọ́n ní gbólóhùn asọ̀ pẹ̀lú ẹ̀ kò dẹ̀ sí nǹkan méjì kì í ṣe págbájé lọ́lá rí wọn fín bí ọba kì í ṣe wípé à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ tí ó wà ń bẹ̀ ìjàlára tí ó tán bọ̀rọ̀bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ má bínú wọn ti a ti tan jẹnẹrétọ̀ ni ẹ máa bá wa ṣíà kẹ́lẹ̀ máa kílìkì love and light ìjàlára tí ò tán bọ̀rọ̀ òun ìjà tọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń jà lórí ọ̀rọ̀ máa gbájé lọ́lá ká tó wá sọ tàìsọ ká tó wá sọ tàìsọ àwọn gan tó yẹ kó tiẹ̀ máa wá kó tiẹ̀ yẹ kó tiẹ̀ máa bínú àwọn ti jùjú ò bínú mọ́ àwọn tàpàlà wọ́n ti gbà pé ọ̀gá ni barista jẹ́ ẹ má bínú akúkú máa borí gbogbo wọn báyẹn àwọn tàpàlà wọn wà ń bẹ wọn ti gbà fọlọ́run ṣe kọ́ wípé hmm, gbogbo nǹkan tá à ń sọ yìí wọn ti bá wọn jọ́ọ̀jì ẹ̀ pé ọ̀gá ni ọmọ agbájé lọlá jẹ́ láwùjọ olórin tó dẹ̀ jẹ́ wípé nǹkan tí ọlọ́run ọba jogún fún ṣàṣà lolórin tọ́lọ́run ọba tó jogún ẹ̀ fún so kí wá nìkan tá a fẹ́ máa bínú fún àwọn àpàlà ò bínú mọ́ àwọn oní sákárà wọ́n ti ẹ̀gbà fọ́lọ́run láti ilẹ̀ a ní problem pẹ̀lú àwọn yẹn àwọn aláwúrèbe kò sí problem even àwọn afro tó jẹ́ ti àwọn bàbá wa Fẹlá wọn ò bínú mọ́ kí ló wá dé tó wá jẹ́ wípé ẹni tó yẹ kó mọ̀ bẹ́tà gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ sakabula fáǹsì bàbá wa General Kollington Àyìnlá tó yẹ kẹ́ tiẹ̀ máa wò pé ẹni tí ó dá nǹkan tí mẹ́ńtọ̀ yín ń jẹ sílẹ̀ ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n fún mẹ́ńtọ̀ yín tó yẹ kẹ́ tiẹ̀ máa wá gbìjà ẹ̀ ní gbogbo another platform tó bá ti ń sọ̀rọ̀ Barrister ní burúkú ẹ̀yin wá ni. Burúkú, èèyàn tó jẹ́ wípé anytime tó bá ti ń sọ̀rọ̀ anytime tó bá ti tata bá ti sọ pé bóyá barista ṣe nǹkan tó dáa barista ṣe lẹ́yìn barista ṣe tọ̀hún inú a máa bí yín how long are we going how long are we going to continue this way àti lecture yín títí títí adẹ̀bẹ̀ yín ẹ lè rí èèyàn kankan nínú àwọn fans barista kó wá sí orí platform yín kó wá máa bú bàbá wa general kọ̀lẹ́tì àyìnlá kò ṣẹlẹ̀ rí even tó bá tiẹ̀ wá engage yín bẹ̀ wọ́n máa engage yín pẹ̀lú ọ̀rọ̀ làákàì ni wọn ní fi àlébù ara kí wọ́n fi bú bàbá wa kọ̀lẹ́tì àyìnlá kò ṣẹlẹ̀ rí wáyé tó fi wá jẹ́ pé anything anytime tó bá ti sọ nǹkan tó dáa nípa Barrister ẹ máa sáré wá sórí péèjì wa ẹ máa máa máa bú àwọn èèyàn ẹ wá máa máa sọ̀rọ̀ kòbákùngbé ẹ dẹ̀ expect pé ká dákẹ́ kí a máa wò yín kò lè possible kò lè possible because ta bá dákẹ́ títí títí títí náà tẹ bá sọ pé ẹ gbọ́ dandan ni ká fún yín lésì. Si àwọn èèyàn kan máa sọ ẹ́ká block yìí how many fans among yìí láti block tẹ́gbẹ̀ tún máa sáré lọ open fake account tẹ́dẹ̀ tún máa sáré wá láti máa wá bú wa lórí platform wa does it make any sense it doesn't make any sense at all it doesn't make any sense àwa àwa chamo alhaji láìdí ọláòní ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ni aṣíwájú tiwa gan tí wọn ò tiẹ̀ kì í sọ̀rọ̀ tó ẹ pé sùúrù làwọn máa ń gbọ́nu orin barista ẹ tán bàbá yìí sùúrù tó ẹ pé the program tí wọ́n ṣe last program tí wọ́n ṣe last tó yẹ pé wọn ò tiẹ̀ bínú rí ẹ̀tọ́ wọn ní sùúrù náà ni tí wọ́n fi bínú ó níye ìgbà tẹ́yìn fáǹsì lábì náà tẹlọba alàgbà ayọ̀ jamiu tẹ sọ fún bàbá ìpé kó wá bá yí bú àwa fáǹsì barista bí rọ́bá lọ lógún ọdún òótọ́ ọ̀rọ̀ alébà àìmọye ìgbàdẹ́ tí máa lọ bá bàbá yìí alàgbà ayọ̀ jamiu ìgbàdálàgbà ayọ̀ jamiu bá ń bú barista ìgbà yẹn lẹ máa ń lọ join ẹ̀ lẹ máa pọ̀ lórí platform ẹ̀ lẹ máa pọ̀ lórí show bàbá yìí ṣùgbọ́n bàbá yìí náà ti rí wípé nǹkan jura wọn lọ ẹ̀mélòó lẹ́tí lọ fún lórí bàbá kọ̀lítì àyìnlá pé kó fi tákù barista tí bàbá yìí náà rí pé kò tiẹ̀ sí ẹni sẹ̀nsì kan bẹ̀ pé yẹn ò lè rí orí kọ̀lítì kankan fi tákù orí barista I don't know bẹ́ẹ̀ ni gib aṣíwájú bínú tán ni aṣíwájú tí ò kí ń bínú wọ́n jẹ́ kí bàbá ń bàbá kí wọ́n bínú wọ́n ṣàtà aṣíwájú sùúrù ṣáá aṣíwájú adémọ́lá adéṣìgbín wọ́n tán bàbá yìí sùúrù tó fi di pé ó jáde títí títí títí i don't know kọ́lọ̀ wọn bá kókó sí nínú ni. Nínú ni kọ́lọ̀ má jẹ́ kó pẹ́ kí o tó yé yín kọ́lọ̀ má jẹ́ kó pẹ́ kẹ tó mọ̀ wípé ẹ̀pà ń para ẹ̀ ó náà ń pajá tẹ bá rò kó bóyá barista lẹ́ ń ṣe ẹ ṣe barista ọdún kẹrìnlá lélẹ́yìn barista ti wáyé ó ti ráyé wá ó ti ráyé ṣe ó dẹ̀ ti ráyé lò ti yín lójú ti yín òun ni ó jù gbogbo ìgbà tẹ́ bá dẹ̀ ń sọ tá bá sọ pé àní sọ̀rọ̀ ẹ máa máa kọwọ́ wá lẹ́nu láti sọ̀rọ̀ tá bá tiẹ̀ ń sọ pé orogún òwò náà ni orogún òwò náà ni orogún òwò náà ni ṣé nǹkan tí mẹ́ńtọ̀ yìí gan tí wọ́n ṣe sílẹ̀ tí ó bá kí ṣe jẹ́ èèyàn tí Barrister tó jẹ́ pé a fi orin ẹ̀ a fi ń lólé ayé ni ṣé nǹkan tí mẹ́ńtọ̀ yìí gan tí wọ́n ṣe nígbésí ayé Barrister gan even gbogbo ọjọ́ tí wọ́n bá tiẹ̀ ń gbọ́ the album back to sender alone ìbànújẹ́ gidi bàbá yìí náà dẹ̀ sọ pé bànújẹ́ òun ló ń jẹ́ fáwọn pé tó bá jẹ́ pé àwọn mọ̀ ni that same album lásán ó nípa tó kó positive eh, negatively nílé ayé àwọn torí àwọn obama tiẹ̀ ti ṣe àtọ́ torí gbogbo nǹkan tí wọ́n fi bú Barrister nínú ábọ̀mù yẹn pátápátá òun náà ni ọlọ́run wá sọ pé kó máa ṣẹlẹ̀ sáwọn náà lónìí torí ẹ̀ ni wọ́n fi sọ pé ẹni tí ò bá tí kú kò tí mọ irúkú tí ó máa pa òun gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká rántí ẹni tó mọ̀ ń sọ. So ẹ̀yin tí ẹ ti ń pè láti dá sí program yìí tẹ́lẹ̀ ẹ lè send video request yes ẹ lè join video ẹ̀yin tẹ́ bá ní àǹfààní láti join video kó tó di pé àwọn tí ó ń bátù jẹ́ wọ́n rí bátù tán ẹ lè join video láti bá wa dá sí ètò live and direct live and direct ẹ send video